الله وصلى الله وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وما سعبا ويواو وبابو بادا واو من رمضان أتيني بات رمضان باتناو أكيسي واني أروي لباتنا راوالتي أما tó ní ṣe pẹ̀lú ìdájọ́ ààwẹ̀ gbígbà nínú ṣẹ̀ríà Islam àwọn èèyàn máa ń béèrè fẹ́ máa mọ̀ pé kí ni ìdájọ́ kéèyàn má sínú kó má gbààwẹ̀ kó má sínú kódà kó má jẹ sàárì tó tún fi mú ààwẹ̀ ọjọ́ kejì tí èsì pé kò rí tí ó jẹ o èsì pé kò rí tí yọ jẹ àmọ́ ọkàn wò pé á ní tún fi jọ ọlọ́run lójú àbágbàtò ní àní sínú kọ́dà àní jẹ sàárì àtúngbàtọ̀ lábẹ́ náà ẹlòmíì gbàjọ mẹ́ta yọra àwọn bẹ́ ẹlòmíì lè gbàjú bẹ́ẹ̀ lọ ẹlòmíì lè mọ́gbà tó mọ́ tọ́ kí ni ìdájọ́ ṣẹ̀ríà ń pẹ́ ìdájọ́ ṣẹ̀ríà pé haramu ni o ẹ̀rìbí tọ́rọ ṣẹ̀ríà ọ̀rọ̀ ẹ̀sìn lágbàdénù tí wò rò pé ọba bó ti fara nírẹ tó yìí fẹ́yẹ kí ládàá rẹ̀ sí lọ́dọ̀ ọlọ́run ìgbọ́lọ́wọ́ ni o èèyàn gbọ́dọ̀ sí o àbí téèyàn bá mà téèyàn bá sì fi mà mo bá ń serú ẹ̀ tẹ́lẹ̀ kọ́ má sí mọ́ ìmá so àwẹ̀ mọ́ àwẹ̀ àwẹ̀ tò ní mọ́tọ̀lá mọ́tọ̀tọ̀lá àbí jù bẹ́ẹ̀ lọ ìtòlúwà fẹ́ fún wa ní pé bí sínú jọ́kọ̀ kan bá ti ń tó a máa túnà ká jẹun kọ́lá ká jẹ sàárì gbogbo ilé ìsúnlá nẹ́bí ní sallallahu alayhi wa sallam lójú ayá nẹ́bí sallallahu alayhi wa sallam kàtígóríkálì là nẹ́bí fún wa pé ẹ gbọ́dọ̀ gbààwẹ̀ láì ní sínú tẹ́kùn fi bẹ̀rẹ̀ àwẹ̀ ẹjọ́ kejì ẹni jẹsàárẹ̀ ní sínú àwọn sọ̀hábí ànẹ́bì náà wá bèèrè ìjọ náà pé àwọn ànẹ́bì sọ́lọ́lọ́ ọ̀sọ́lọ́ àrígbẹ́yìn náà máa ṣe bẹ́ẹ̀ ń gbà mí lè mi ọ̀dọ̀ yín èèyàn gbọ́dọ̀ wá bá pé mo fẹ́ mo fẹ́ ràn nẹ́bì mo fẹ́ pé mo fẹ́ jọlọ́n lójú ọba débi tá nẹ́bì ní a má bá dé o yóò yíwọ́ o èyí tí ó fi jẹ́ láádá yóò wá di kíni yóò dẹ́sẹ̀ torí ànẹ́bì kọ́ kọ́dà bí wọn bá sì lóhun gbọ́ pé wọn là nẹ́bì náà máa ṣe ànẹ́bì ti wí kalẹ̀ pé èmi lọ́lọ́run yọ̀ǹda rẹ̀ fún ìmì èsè bí yín sáwa náà mọ̀ pà nẹ́bì èsè bí wa nù kìí sì ṣe lé nìkan mo ti máa wí àwọn ìdájọ́ kan bẹ ànábì nìkan lọ́lọ́run fún lágbèjúwe àwọn ẹ̀sán náfílà bọ̀bá ti rí náfílà yàn náfílà ìlà ní náfílà kò síhun tí ànábì kiri ti máa pàjì yọ́ sí bó ti lè kí di wọ́pọ̀ tó yọ́ padà san ìyẹn ò sí fáwà ajálì ń bàrí ànábì sallallahu alaihi wasallam olúwayọ̀ǹda fún lẹ́ẹ̀kan náà káwọn ìyàwó tó ju mẹ́rin lọ wà ní olè rẹ̀ ẹni kan gbọ́dọ̀ dáwò lónìí ọ̀rọ̀bọ̀dá àfá ọlọ́run òfin ọjọ́ ànábì ń bẹ̀rùn sallallahu alaihi wasallam torí náà dákùn ẹ̀bọ́rọ̀ ilé ìtì rínú alìwísọ́ọ̀lù èso ààwẹ̀ máa ààwẹ̀ kò sí ní tẹ́yàn tó ń fi gbókùn èèwọ̀ ni ó kọ̀dá ohun Eh, àwọn alfáàsì ti sọ ti pẹ́ alìmáàmù náwáwí wọn ní bèèrè ìjìmá ìmáàmù Ibn Qudama àwọn náà ní bèèrè ìjìmá gbà fàáyé lọ́pàánúkò nígbà náàbì ti ní a máa se ohun àìníṣe náà ni ó sallallahu alayhi ní náà la tú fúnra wa ní pé haramu ni o èèwọ̀ ni o èèwọ̀ ni o inú tó tún farajọ náà òun ni kí ìgbéyàn lè fi ọdún kan gbààwẹ̀ odidi ọdún kan ìtumọ̀ ni pé yọ́ ma sínú eléyìí yàtọ̀ fún takọ́kọ́ èyàn ma sínú àmọ́ bọ́bá gba rọmọdọ́nà ìdánisìn yóò tún fi ṣàfáà dìde bàbá gba ṣàwálì tán ló fi ìdè ìkọ́dà lè ìdè ìjà lè ìdè mọ̀háràmù lè lọ́dún kẹrin ipò bẹ́ẹ̀ kí ni ìdájọ́ yìí náà èyí náà dá o ọ̀rọ̀ ọlọ́run ọ̀rọ̀ ṣẹ̀ríà ni o ẹ̀rùn bá wa lérò èèyàn lérò ká ń dádúró ṣe fún mi yìí àbádúró tẹ́mi náà ń wá kọ́lọ́run ó ṣe fún mi yìí kí n bó dídé ọdún kan gbààwẹ̀ ló burú mẹ́ẹ̀ annabi ni ọmọ sílẹ̀ sallallahu sallam ọ̀kan náà àwọn àgbà sọ̀hábí annabi sallallahu sallam ọwá bá annabi o ní àwọn annabi ọlọ́run fi ààwẹ̀ ó fi ààwẹ̀ rọ̀ mí lọ́rùn mọ ma àwẹ̀ gbà púpọ̀ ní bá gba rọmọdọ́nà tán èyí wọn ò tó kan lára tèmi ààwẹ̀ míì wo mo tún lè máa gbà Ànábì ní ọ̀dá sallallahu alaihi wasallam máa gbààwẹ̀ ìjọ́ mẹ́ta ní gbogbo oṣù wọn láàwẹ̀ tọ́lọ̀ ni ó ti mọ́pọ̀lọpọ̀ láà ní Nàìjíríà yìí náà gbogbo àwẹ̀ 13th 14th and 15th oṣù ojú ọ̀run ni o èsì January February o oṣù ojú ọ̀run òun làwọn ìgbà tí ẹ̀rí pé ìmọ́lẹ̀ òṣùpá ti pé ń gbà yẹn tí ó mọ́lẹ̀ kedere Ànábì ni ọmọ gbà sallallahu alaihi wasallam ó ní mọ lágbàgbà àwẹ̀ ẹjọ́ mẹ́ta lọ láàrin oṣù ẹjọ́ mẹ́ta kéré fáwà yìí anẹ́bì ni ọ̀dá sum yawman wa aftar yawman ma gba àwẹ̀ ńjọ́ kan ma sínú ńjọ́ kejì yàní kí bọ́ bá gba àwẹ̀ lónìí ò ní gbà lọ́la ọgbà lọ́túnla ò ní gbà ńjọ́ mẹ́rin kọ́dà anẹ́bì sallallahu alaihi wasallam ànábì ní síyámù nàbí yìlá Dáúd bá nàbí Dáúdà tí gbánu aléyìí sọ̀láàtù wọ̀sá bí wọn bá fẹ́ ṣe bẹ́ ànábì yọ̀ǹda kó lè ṣe bẹ́ fàábẹ̀ ìtún gbé ànábì pé a tún máa sínú jọ́kan máa jẹun jọ́kan yìí ní lágbàájú báhùn lọ ní orí ìlú afdọ́lá mẹ́gbàájú wà nábì náà sọ́rọ̀ àṣọ́rọ̀ nábì ní lẹ́yìn la afdọ́là ní dáàlì wà ipá àwẹ̀ tí yàn fi ń wójú rẹ̀ tọ́lọ́mù ànẹ́bì náà sáwẹ̀ tọ́ dọ́là jù yàn lọ́gbà ò kàtígóríkálì lànẹ́bì ọ̀pẹ́ wí o pé kò sáwẹ̀ tó tún lọ́lá ju àwẹ̀ ànẹ́bì dáúdà lọ gbàwẹ̀ ń jọ́kan o jẹun ní ọjọ́ kan o gbélé ìdílé wa pé àìfi ọdún kan yípo àgbègbè ayé yàn èèyàn máa wà jẹun máa láyé ọ̀dá ò ọ̀dá gbogbo ọlọ́run bá gbé ka bọ́lá sì mọ́ bí ọlọ́run gbé ka òní ẹgbẹ́ ànábì bá júwe fún wa èèyàn gbọ́dọ̀ tayọ ọbẹ̀ ò ìtayọ ọbẹ̀ máa yíwọ́ ò ìyẹn ni pé ìtẹ́yàn ó fi rí ọ̀nà ọlọ́run tó tún dẹ́sẹ̀ sí ìyàn lọ́wọ́ bó ti jẹ́nu lẹ́fì rí pé ànábì sallallahu alaihi wasallam ìyá ńlá wa ṣàtún júwe rẹ̀ lọ́nà míì wọ́n lànàbì máa gbáwẹ̀ o àmọ́ sí oṣù kan lànàbì gbáwẹ̀ rẹ̀ pérí o àyàfi Ramadan inú náà tún máa pé àwẹ̀ ọdún kan ọ̀pọ̀ sí torí kò sí bẹ́ẹ̀ ó ti gba àwẹ̀ odidi ọdún àfikọ́ gba oṣù èjì ẹ̀sùsù kan máa ní ọgbà ṣùgbogbo oṣù máa jẹ́jìlá mọ́kànlá àti Ramadan Ànábì sì ní ọ̀dá sallallahu alaihi wasallam torí náà bẹ́ẹ̀ ń gbé bí náà láti yà lọ bí táà ti ń ibi tí ó yé ma nígbọ̀n àná ló jẹ́ kí ó rí bẹ́ẹ̀ ọlọ́run sì ti ní káwọn èèyàn wá rí tíra àbí ànẹ́bì ti sàlàyé ẹ̀ àwẹ́ aláàdọ́rùn ò sí nínú tọ́lọ̀ mìíràn ànẹ́bì ò sọ̀lọ́gbà ọ̀sọ̀lọ́ àwẹ́ àgbà rọ́jàbù àgbà ṣàbánù àwà àgbà ọmọdọ́nù àwà pàǹsìn báyìí ẹmọ̀ obi tí ṣètọ́ ní burú sí ẹni tó ti gba àwẹ́ oṣù mẹ́ta léra wọn bàbá àdìjọ ọdún alhamdulillah àwọn tí ń sinmi báyìí púpọ̀ ohun èèyàn ti sí tàṣàwàlì bẹ́ẹ̀ni wọn ló fi dá kíyàn máa béèrè kíbo lọ́lọ́n gbẹ̀ka ànábì sì ní bàbá gba àwẹ̀ ẹjọ́ mẹ́fà lásán ní gba rọ́jàbù gba ṣàbánà gba rọmọbọ́nà ànàbí fi gbá ọ ọlọ́nkọmọ́sá sàmànáwà ara tí ó tún kún kálẹ̀ ìyẹn náà máa lálàyé ẹni ó fẹ́ fi ọdún kan gbàwẹ̀ yóò tí ẹ̀ wá kulẹ̀ tapà nẹ́bì púpọ̀ torúgbà nẹ́bì láwọn ọjọ́ kan bẹ ẹ gbọ́dọ̀ gbàwẹ̀ o sallallahu alaihi wasallam gbogbo ọ̀rọ̀ ìyẹn náà gbọ́dọ̀ gbàwẹ̀ ọjọ́ ọdún àwẹ̀ ọjọ́ ọdún léyá ọdún léyá tó wá níjọ́ mẹ́ta ní lẹ́yìn ẹ̀ tánàbí pé ní àyàmú at-tashrik annabi sallallahu alaihi wasallam ó ní àyàmú akílín wàṣọ ọjọ́ kẹma jẹ kẹma mú halali ọjọ́ ọdún ni wọ́n ò torí náà ní ọba gbáre ọdún kan tí yóò tún gbájọ ọdún àwẹ̀ ẹ̀ṣẹ̀ ni ò ọba gbáre ọdún ẹ̀ṣẹ̀ ni ò